الحمد لله رب العالمين الحمد لله الذي جعل في هذه الأيام يعني عشرة الحجة إكثار الدعاء ويأمر فيه بالإكثار من التهليل والتكبير والتحميد بقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر وليل الحمد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه ما أحل مهل قط ولا كفر مكبر قط إلا بشر بالجنة صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله ربكم واشكروه واعلموا عنا هذه الأيام العشر أيام عظيمة عند ربنا عز وجل وكان رسول الله صلى الله عليه وسلم يفسر الدعاء في أشر ذي الهجة ويأمر فيه بالإكثار من التهليل والتكبير والتحميد وقال ابن حجر صاحب فتح الباري ويوم الجمعة في عشر ذي الهجة أفضل من الجمعة في غيره لاجتماع الفضلين فيه وقال علامة ابن تيمين رحمه الله رحمة واسعة الناس في غفلة عن أشر ذي الهجة فعلى طلبة العلم أن يبين فضلها للعامة عباد الله سئل شيخ الإسلام بن تيمية رحمه الله عن عشر ذي الحجة والعشر على أواخر من رمضان أيهما أفضل فقال رحمه الله أيام عشر ذي الحجة أفضل من أيام عشر من رمضان والليالي العشر الأواخر من رمضان أفضل من ليالي عشر ذي الحجة انتهى كلامه رحمه الله وسئل الشيخ العلامة ابن باز رحمه الله أيهما أفضل العشر والأواخر من رمضان أم عشر ذي الحجة فأجاب رحمه الله العشر الأواخر من رمضان أفضل من فئة الليل لأن فيها ليلة القدر ليلة القدر أشهر الأول من ذي الحجة أفضل من جهة النهار لأن فيها يوم عرفة وفيها يوم النهر وهما أفضل أيام الدنيا وليلة القدر أفضل الليالي انتهى كلامه رحمه الله قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر يعني aṣàrò dèlè fìjà adá ọpẹ́ fún ọlọ́run ọba gbogbo àgbáńláyé ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba tó tún sọ wa di àkókò yìí tó ṣe ká wà nínú ẹni tó yẹ pé yóò máa lò sẹ̀mí nínú àwọn ọjọ́ tó lóore jù nínú ọjọ́ ayé ìyẹn ọjọ́ mẹ́wàá èyí tó bẹ̀rẹ̀ oṣù lèlè fìjà òní ni ọjọ́ kejì oṣù kejìlá tá ń pè ní oṣù dèlè hijjá ọdún 1443 tó ṣe déédé ọjọ́ àkọ́kọ́ oṣù keje ọdún 2022 adúpẹ́ fún ọlọ́run ọba tọ́lọ́run ọba ní pé ká wà nínú àwọn ọjọ́ yìí ọjọ́ tó ṣe pé wọ́n fẹ́ jẹ́ kéèyàn ń ọjọ́ tó ṣe pé wọ́n pa wá láṣẹ yóò ṣe ká pọ̀ ká pọ̀ kápọ̀ lẹ́ni tí ó máa ṣe subhanallah kápọ̀ lẹ́ni tí ó máa ṣe alhamdulillah kápọ̀ ájùlọ pẹ̀lú gbólóhùn allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walillahil hamd àtúni ọlọ́run bá nínú ìjọsìn ọ̀tẹ́ni tí ìjọsìn tọ́ sí lódodo àfi òun náà kò sórogún fún anábíwa muhammad sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run bá ti ní pẹ̀lú ẹni tó pé ń sọ nínú ọ̀kan nínú rẹ̀ báyìí pé kò ní sẹ́ni tí ó máa fi la ilaha illallah láwọn ọjọ́ mẹ́rẹ̀ wá yìí bákan náà kò ní sẹ́ni tí ó máa ti Allahu mi ó ń sọ ọ̀sẹ́ni tí ó máa sọ gbólóhùn la ilaha illallah lásán tàbí yọ́ máa ti Allahu akbar lásán àfikún fún nírò àwọn sàábí sọ pé ìró àlùjẹ́ náà rí ó ń sọ ọlọ́run bá ní pé na'am ìkẹ́ àti kẹta ọlọ́ba lẹ́bínà kí ọlọ́ba ara lè ra sàábí ẹ̀sìjá lọ máa mọ̀dájú pé àwọn ọjọ́ mẹ́wàá wà ń bẹ̀ yìí àwọn ọjọ́ tó tóbi ní olọ́dọ̀ ọlọ́run ọba wa ọjọ́ ìtí àníbí wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀ lẹ́ni tí ọjọ́ mẹ́sìn òní lọ́dún pẹ̀lú àwọn ọlọ́run tí ṣe yá rí nínú àwọn ọjọ́ fásitì ń gẹ́ meji méjì júmọ̀ tòní àti júmọ̀ ọjọ́ mẹ́jọ bí ní ìlà ìtàhálà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó pa wá láṣẹ nípa pé ká máa jẹ́ ọkọ̀ ọlọ́run ọba tóbi ká máa ṣe gbólóhùn la ilaha wọ́n sọ tó bá ṣe dédé ọjọ́ kan nínú àwọn oṣù lèrè hijjá ó lóore ju júmọ́ míì lọ tí ò sí nínú àwọn ọjọ́ yẹn kí ló fà á wọ́n ní pé ní tìmọ́ olè pàtàkì ní fi pé torí pé oore méjì ló kún jọ júmọ́ yẹn oore kó jẹ́ ọjọ́ ọdún kékeré fára mùsùlùmí oore pé ó tó wá jẹ́ ọjọ́ nínú àwọn ọjọ́ tọ́lọ́wọ́n bá ní pé ọlọ́ láti nínú ọjọ́ ilé ayé àfọwà ibùn sèmí ọlọ́nkọba yọ́nú sí wọn wọ́n ní pé àníyànjú fi gọ́fìlá ti àní àṣẹrẹ̀dẹ̀lẹ̀ hijja àwọn èèyàn fọ́fún gbéra púpọ̀ nípa ọjọ́ mẹ́wàá tọ́bẹ̀rẹ̀ oṣù dẹ̀lẹ̀ hijja fàálà tọ́lábátẹ̀lá ilmi an yóò báyìí nù fàdìlà àlèlè àmà wọ́n ní yọ́wà jẹ́ ọ̀rẹ́ èèyàn fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ká máa ṣàlàyé rẹ̀ fún gbogbo àwọn tó jẹ́ àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí á bá wà inú mọ̀júmọ̀ pàtàwà wọn ní ìdí 25 ojú ewé 189 àwọn tá a jẹ́ òṣàn ọlọ́ wọ́n bí afáwa sí ìpè Islam bónú tèmi ya nípa ọ̀rọ̀ ọjọ́ mẹ́wàá tá a wà ń bẹ̀ tó ní jẹ́ ọjọ́ kejì yìí àti ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan nípe èwo lọ́lọ́lá jù nínú méjèèjì ẹ̀já kan tí sẹ́sùn Islam bónú tèmi ya sọ àfáà sí Islam bónú tèmi ya sọ pé àyàmà aṣáwọ̀ tẹ̀lé hijja abdulmin àyàmà aṣáwọ̀ mi Ramadan àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tí ń bẹ nínú àwọn ọjọ́ tá a wà ń bẹ̀ ní ìjọjọ́ kan ẹlẹ́ẹ̀kejì báyìí tá ń pè ní ọjọ́ oṣù lè ọlọ́lá o olóore o ju ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan lọ ṣùgbọ́n àwọn alẹ́ ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn òun wá lọ́lá àwọn alẹ́ ti mẹ́wàá tó gbẹ̀yìn lọ́lá ju àwọn alẹ́ Sheikh uh, al-Allama Ibn Baz wọ́n bí wọ́n fọ́lọ́n kọ́ bá yọ́nú sún wọ́n bí wọ́n nírù béèrè yìí pé èwo lọ́lọ́lájú nínú ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan àti ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù òdèlè hijjá tó ní jẹ́jọ́ kejì báyìí wọ́n wá fèsì yẹn àfọwà Abdullahi ibn Abdulaziz ibn Baz wọ́n ní pé ọjọ́ mẹ́wàá èyí tó yẹ pé ń bẹ nínú oṣù Ramadan ọlọ́lá púpọ̀ jù ipe tàbá alewo alẹ́ wò ó torí pé alẹ́ lẹ́lọ́tọ̀lùkọ́dé ìbẹ̀ náà naa; àwọn òru mẹ́wẹ̀ẹ̀wá náà ṣùgbọ́n àwọn ọjọ́ àkọ́kọ́ tí ń bẹ ní oṣù tòlẹ̀ ìjà tó ní jẹ́ ọjọ́ kejì ju awọn ọjọ lọ nínú ọjọ́ ilé ayé torí pé ń bẹ nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá àwọn ọjọ́ méjèèjì yìí àwọn ni wọ́n jẹ́ áfùtọ́lù àyíyámi tòlìyà àwọn ọjọ́ tó lọ́lá jù nínú àwọn ọjọ́ ilé ayé gẹ́gẹ́ bí òru lálátùlù jẹ́ òru tó lọ́lá jù nínú àwọn òru ilé ayé anábíà muhammad sallallahu sọ pé áfùtọ́lù àyíyámi tòlìyà àwọn ọjọ́ tó lóore jù nínú àwọn ọjọ́ ilé ayé àyíyámi ashrin òun náà sì ni àwọn ọjọ́ mẹ́wàá òun náà ni yáà ní wà ń bẹ̀ abáwọ̀ inú sahih jami ní àdìsí 1133 bákan ní ẹgbàwà mi ànábì Muhammad sallallahu alaihi wasallam pé afdalu ayyami dunya al-asharu ọjọ́ tó lóore jù ní ọjọ́ ilé ayé ọjọ́ mẹ́wàá yẹn ni o òun náà sì ní yá ní asharu dèlè hijja ọjọ́ mẹ́wàá ta wà ń bẹ̀ yìí tó jẹ́ ọjọ́ mẹ́wàá tó ọba àjẹrú rẹ̀ ọjọ́ mẹ́wàá míì tí ẹ bá lọ ṣe tó fi lọ jagun ẹ̀sìn ń kọ́ ànábì pé wà láàmì síláhùn náà fi ṣẹ̀bi ìlẹ̀lá kódà kọ́ jẹ́ ọjọ́ mẹ́wàá míì tí ẹ lọ fi jagun ẹ̀sìn ìlà ọjọ́ lónú ó fi rọwọ́ jẹ́ ohun òbí tọrọ àyàfi ọkùnrin èyí tó ṣe pé lójú ogun rẹ̀ tó lọ wọ́n fojú ẹ̀ bolẹ̀ lọ́hùn yẹn ni bọ́tán sọ́hùn àbáwọ̀ inú sọ yìí tẹ̀rìgé wọ̀ tẹ̀rìgé ní àdéhùn one thousand one hundred and fifty

ìlà rọ́jùlẹ̀ kọ́rọjà yọ̀kọ́ ọ̀tẹ̀rù bí náà sí wà máa lẹ̀ àyàfẹ́ tó bá jáde sógun ojú ogun ẹ̀sìn pẹ̀lú ẹ̀mí rẹ̀ wọn àti dúkìá rẹ̀ ọ̀tẹ́ sọ́hun pàlámiyẹ́rì ti fi ṣe yí kò sí ìkẹ́kẹ́ tó bá bọ́ wálé mọ́ nínú gbogbo ẹ̀ òun ló tún lè fẹ́

kódà kéèyàn jagun sí lójú ẹ̀nà ẹ̀sìn ọlọ́run ọba ń kọ́ ànábì sọ pé wọlá jihadu fi sabilillah kódà kéèyàn jagun sójú ọ̀nà ọlọ́run ọba ìlà àyàfi rọ́jò lọ́n àwọn jàbí nafsihi wa malihi ẹni tó jáde fún ogun ẹ̀sìn ọlọ́run pẹ̀lú ẹ̀mí àti dúkìá rẹ̀ tó mọ̀ lámúyẹ́ fi ní dáálé kàbí ṣe yìí kò sí ìkẹ́kẹ́ tó bá padà wá mọ́ nínú ẹ̀mí àti dúkìá rẹ̀ abáwẹ̀ nínú Sahih Ibn Hibban ní 324 àwọn àtàjẹ́ òṣìṣàn ọlọ́run kéèyàn inú àwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyìí àdísì wá wulẹ̀ wá nípa pé kéèyàn gba àwẹ̀ nínú à kéèyàn gba àwẹ̀ mẹ́sàn-án bó tiẹ̀ jẹ́ pé àwẹ̀ mẹ́wàá ni wọ́n máa ń pè é ṣùgbọ́n àfọwà gbọ́n bá ṣàlàyé pé wàá ma aṣàrò dẹ̀lẹ̀ hijja ṣùgbọ́n àwọn ọjọ́ mẹ́wàá tá ń sọ tó ọjọ́ oṣù dẹ̀lẹ̀ hijja yìí wípé ká gbá àwẹ̀ ń bẹ́ẹ̀ falimọ̀rọ́dù àtisẹ̀ wọ́n ni wọ́n gbàlẹ́wò náà ní pé ọjọ́ mẹ́sàn ẹ̀bẹ̀ ni ò lè ánà yẹ ọmọlẹ̀ àyín láyé sọ torí pé ọjọ́ ọdún léyá àìgbà ẹ̀wẹ̀ tó burú ń bẹ ń bẹ́ẹ̀ pọ̀ ní òmùmí kó lè hi sallallahu alaihi wasallam pàápàá jùlọ ó sì dèédé ọ̀rọ̀ ọ̀rọ̀ ànẹ́bì gbogbogbò tó sọ báyìí wípé mọ́mínà yamin amalu sọ́ọ̀lẹ̀ àhábò ìlọ́lọ́ yamin àṣì kò sí ọjọ́ kan ọjọ́ tó lọ́lá ó olóore sí iṣẹ́ náà tó tó àwọn ọjọ́ mẹ́wàá yìí abánumọ̀ tí wọ́n fàtà ní ìdí kẹrìndínlógún ní ewé 416 sí wọn wọ́n min lèlèhíjá min al-a'mal as-salihah kéèyàn gba àwọn ààwẹ̀ láwọn ọjọ́ tó bẹ̀rẹ̀ oṣù lèlèhíjá yẹn ah nínú àwọn tẹ́ tó lóore ni o wala shak kò síyè méjì ń bẹ látara àdísì tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ yẹn wọ́n ní pé fayakunu siyamu dakhila fi umumi hadha al-hadith nínú àwọn tí olóore sallallahu alaihi wasallam tó sọ fún wa nínú àdínsì yìí àwọn àfáà méjèèjì àwọn jẹ́ nìkan tí ẹkùn wọ́n wọ́n náà ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ṣáájú òun náà ni pé wọ́n rí pé ọ̀rọ̀ ìyá wa Aisha ta sàlàyé ní jẹjọ tó ní pé ẹni yóò sọ bá sọ fà níbi gbáwẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyìí ìrọlọpamọ́ àti ọ̀rọ̀ Hafsa tó ń sàlàyé pé ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ọjọ́ tí máa fi ń gbáwẹ̀ òun náà ni ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ oṣù lèlè hijjah wọ́n ní pé àdísì méjèèjì tábáwulẹ̀ sọ pé àlò eléyìí tako eléyìí eléyìí náà ilé eléyìí ìjúlẹ̀ tá sọ pé àtàwà kòfò fi hímà àníwulẹ̀ ló méjèèjì wọ́n ní tábáwulẹ̀ sọ bẹ́ẹ̀ ó ti tó wa lọ ọ̀rọ̀ àdísì tó wulẹ̀ tó tó àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tó bẹ̀rẹ̀ oṣù òlèlè jẹ́ yìí wọ́n wá ní iṣẹ́ olóore nínú iṣẹ́ olóore kò sí iyèméjì ń bẹ o àwẹ̀ bẹ́ẹ̀ o àwọn a ọlọ́run nínú àwọn iṣẹ́ olóore láàfẹ́ máa kà fún wa yìí láwọn ọjọ́ yìí lómi ilé wo pé ah, èmi o ọ́sà ń ṣe ní rọmọdọ́ọ̀nù gan gbìyànjú kì í ṣe àwẹ̀ nìkan lọ́jọ́ àwẹ̀ tí ẹ̀ máa ń fi ń ṣe ta kó wá kọ tẹ́sí balẹ̀ jẹ́ ìtọ́nà bá ní pé kó ṣe ní tọ́sọ́ járọ̀ nǹkan kò ṣe ń bẹ̀ àwọn pé láti lọ ṣe kìí ṣe nẹmbà fẹ́bẹ̀ nẹmbà tú láti ní wọ́n iṣẹ́ olóore náà ni àwọn kan sì ń bẹ tó ara rẹ ni èyí lè ṣe ń bẹ̀ inú rẹ̀ òun náà ni aṣọ láti ní mo fúró dọ́ ìrún wákàtí rí ipò òjò já láwọn àkókò

ọjẹ́ nìkan sí pé kọ fún sàárà rẹ kò fún nígbà láàyè má jẹ́ nìkan ọjá sàárà fún tó fi ṣe o sàárà tó bá wá látorí ẹ̀mí rẹ òun ń pè ní sàárà o èyí tí wọ́n bá já fún òun ń pè lẹ́bọ àwọn olóore òun ọmọ ṣe ọmọ ṣe ọmọ ṣe alhamdulillah ọmọ ṣe ọmọ ṣe òun náà ní pé kọ́ máa dúpẹ́ ah èmi ní jẹ́nìkan tí ń pè mú mọ́sálásí nígbà tí wọ́n àti ọba ti wá èmi ní bá pé bá ní kò ẹni tí wọ́n bá ti ń máa lóhùn nínú tí olóore ni o nínú àwọn tí olóore òun kọ́ máa wà tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé nínú àwọn èyí tá a bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run oore tá a bá ń fẹ́ ká tẹnumọ́ ká tẹnumọ́ lójoojúmọ́ lóòrèkóòrè nígbà fún gbà láwọn ọjọ́ mẹ́wàá yìí tá a máa béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ṣe tán àti ṣe fún wa tọ́rọ ọlọ́run bá nífẹ̀ẹ́ àwọn sí olóore láwọn ọjọ́ mẹ́wàá yìí ó sì fẹ́ fún ẹ̀dá kó sì sí olóore náà nínú àwọn sí olóore òun ni kéèyàn pọ̀ lẹ́ni tí ó ti àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pàápàá jùlọ ní ọrọ̀ ọjọ́ òní ọjọ́ júmà júmà méjìlá ti kò ń gẹ́ nínú ọjọ́ mẹ́wàá náà òní àtijọ́ mẹ́jọ nínú àwọn tó lóore òun ní kéyàn ọpọ́ lẹ́jọ́ kàlùkù án ọpọ̀ dáadáa tọba lè parí mẹ́ta ọmọ tọba lè parí jù bẹ́ẹ̀ lọ ọmọ jà ọba tó tọba jẹ́ méjì ẹ̀wà tó méjì ọjẹ́ sájì ọjẹ́ ọka tó pọ̀ àwọn tí olóore ni o nínú àwọn tí olóore òun ní kọ wá tuntun bá lọ sọ́dọ̀ ọlọ́run bá ní àwọn ẹ̀ṣẹ̀ bí ó lè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ láńláńlá tó ọmọ kó wọ́n nínú àwọn tí olóore òun náà ni kéèyàn ṣe dáadáa sáwọn àwọn òbí wa méjèèjì ọ̀kan ti kú ọ́sẹ́kù kan méjèèjì ní bẹ láyé wọ̀là ọ̀sá náà tààfíra káwọn méjèèjì ọjẹ́ ó lè náwó owó sí wọn lọ fara rò wọ́n bá wọn gbé òtù wọn nínú fún oúnjẹ ah, ah, ó fẹ́ áá akẹjí ó ti ẹ̀bá wa gbé nírú òní áá ah, níjẹ́ ló ti lóbi wákàtí méjì wákàtí kẹ́ pẹ̀lú wa tí wọ́n ní ọmọ pé wọ́n dunú sí ọkọ̀ tó kù lọ́dọ̀ wọn nínú àwọn sí olóore tí ẹ máa ti sóbi o tó sì gbaládà rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ nínú àwọn sí olóore òun ni téèyàn dakùn bí pọ̀ téèyàn dakùn bí àwọn mọ̀lẹ́bí èèyàn pọ̀ ẹni tó wà lọ́tòsí ẹni tó wà ń jìnà ẹni ọba wa ń jìnà kéèyàn ọkọ ọlẹ akújọ mẹ́ta wa kó múra ọdún ọsàdúrà fún wọn káwọn ní ọsàdúrà fún padà nínú àwọn tí olóore ni nínú àwọn tí olóore òun náà ní àwọn ọ̀rẹ́ kéèyàn ó ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ èèyàn nínú àwọn olóore òun ní àwọn ọ̀rẹ́ òbí èèyàn méjèèjì jùlọ ń bá táwọn òbí Yorùbá sí láyé ó dáadáa sáwọn ọ̀rẹ́ wọn nínú àwọn olóore ni inú tí olóore òun náà ni àwọn alámúlégbé èèyàn kéyàn sí dáadáa sí wọn inú tí olóore òun ni pé tó bá ti pàdé mùsùlùmí kó ma sálámọ̀ ká pẹ̀lú ẹ̀ kó ma sálámọ̀ sí assalamu alaikum assalamu alaikum assalamu alaikum rahmatullah inú tí olóore lọ́wọ́ inú tí ti jẹ́ nìkan tí ọ̀rà ń jẹ tọba lè ṣe jẹ èèyàn kan lọ bọba ṣe ṣe tó bọba ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni ládàrí oṣù pọ̀ tó wájú ọlọ́run nínú àwọn tí olóore òun náà nípa ọmọ sọ̀rọ̀ tó da ó sún ní kálà tọ́rọ̀ rí ọdá nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí má sọ̀rọ̀ ọ̀rọ̀ tó da ni ọmọ sọ nínú àwọn tí olóore òun náà ní kìyàmù láyè kó gbìyànjú kó lò nínú òru rẹ ó ṣe kìyàmù lé ìsọdọ̀ ọlọ́run àfáà muhammadu bin sọ́lá ló tèmí wọ́n sàlàyé pé ha nínú àwọn nǹkan táwọn èèyàn mójútó lákòókò táwa wà yìí òun náà ní kìí àmọ̀lẹ́ ilé wà kọwa gbìyànjú kó dìde kọ́dà kọ má lòjọ gbọ̀n ṣẹ́jú lọ nínú ọgbọ̀n ṣẹ́jú ló ló sàlùwàlá nínú ọgbọ̀n ṣẹ́jú náà ló rọrìn nínú ọgbọ̀n ṣẹ́jú náà ló múná fúláwà nínú ọgbọ̀n ṣẹ́jú náà lọ bẹ lọ́hùn ó sì lọ́sùn padà ọmọ ah! pé ọ ọmọ wa ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ lójoojúmọ́ pàpà jùlọ náà ọjọ́ mẹ́rẹ̀ wáyìí ọmọ pé ọ púpọ̀ nínú àwọn sí olóore ni sọ̀lá tó dóhà irun ìyálẹ̀ta rákà méjìlélágbára ni àbí mẹ́rin àbí mẹ́fà àbí mẹ́jọ tọba lè ṣe nínú àwọn sí olóore ni o wàlẹ̀ àdùkà sọ̀bára mọ́sà kọ́ ma jẹ́ nìkan tó yẹ kọ́ àwọn àdùkà èyí tá a gbà àníbí wa Muhammad sallallahu alaihi wasallam o tó sùn nínú àwọn sí nínú àwọn tí olóore òun náà ní pé kọ ọmọ tújúká táwọn èèyàn tọmọ máa lejú kójú rẹ̀ ọmọ túká pàpà jùlọ àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ má máa lejú mọ́ wọn kójú rẹ̀ ọmọ túká kójú rẹ̀ ọmọ rẹ́rìn músẹ́ pàpà jùlọ fáwọn ìyàwó ilé rẹ̀ pàpà jùlọ fáwọn ọmọ rẹ̀ ọmọ tújúká pẹ̀lú wọn nínú àwọn tí olóore ni o nínú àwọn tí olóore ni pé kó ṣe sùúrù lórí sùtá tálábùlẹ́gbẹ̀ rẹ̀ bá fi ń kíàn tàbáwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kódà kọjẹ́ kéfèrí ní ìdí sùtá kíàn bó ṣe sùúrù lórí ẹ̀ nínú tí olóore ni o inú sí olóore òun ní àníkọ́ ọmọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi gbogbo àlámọ̀rí inú sí olóore ní kọ́ máa gbé ìbínú mi inú sí olóore òun náà ní pé àdéhùn tó bá ṣe kó rí kó pé àdéhùn náà inú sí olóore òun ní pé tó bá fàlùwàlá kó gbìyànjú kódà kó ṣe pé rákà méjì náà ṣe inú sí olóore lọ́wà inú sí olóore òun náà ní kọ́ máa sọ ọ̀rọ̀ inú tí olóore ni o inú tí olóore ni pé ẹni tó jálá ìmọ̀kẹ́ lórí ìkẹkẹ̀ wọ́n sì mọ̀ nípa ẹ̀ tó fi mọ̀ inú tí olóore ni inú tí olóore òun lẹ́sẹ̀ pé wọ́n bá fún kọ́rin lọ́dẹ̀ ni wọ́n bá fún inú tí olóore o inú tí olóore ni ká máa rẹ júlẹ̀ kò níbi àwọn ìwòkúwò inú tí olóore nínú àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀wá yìí bọ́ bá jìnà sí sí bẹ́ẹ̀ ló ṣe nínú sí olóore òun náà ni pé gbogbo òkú mùsùlùmí tó bèèrè tí gbọ́ kó kú wọ́n wá ní wọ́n ń gbé lọ wọ́n lọ sí yálà iṣẹ́ ni àbáwọn wọ́n mọ̀ bí tí wọ́n lọ gbé lọ ilé rẹ̀ tọ́kọ́ náà wọ́n gbé lọ àlàlà lọ́lá ọjẹ́ nìkan tí gbogbo ọba wọn ni o nínú àwọn sí ni pé ẹni sájáwó bá bá ọlọ́ba kẹ́dùn wọ̀là òkánà kàfihàn kódà kó ń tọ̀wọ́ jẹ́ kéfèé kọlọba kẹ́dùn àdẹ́wò oko rẹ̀ jóná inú rẹ̀ bàjẹ́ ọlọ́ba

kódà ọmọ tó ń tọ̀ wọ́n jẹ́ ọlọ tàkọ́lẹ̀ inú sí olóore lọ́wọ́ inú sí olóore ní kọ̀dọ̀ ọ̀hún tẹ́yìn ẹni ọba jẹ gbèsè pọ́ọ́sẹ́ gbèsè tọ́ jẹ́ nínú sí olóore ẹni tọ́ jẹ́ gbèsè inú yóò dùn gbèsè tí ń wò nìyọ́ yóò sì fún mi báyìí ọlọ́run ní kò nínú sí olóore lọ́wọ́ sí olóore òun náà ni pé ẹni tọ́ jẹ gbèsè ọba gbèsè ẹ̀ nínú tí olóore òun lẹ́ntẹ́ pé ń wá bùkátà sówó kan wọ́n fẹ́ fi gbọ́ bùkátà ọwọ́ ya inú tí olóore lọ́wà tọba tí wá mú à ọwà níbi ìtaṣọ lẹ́ẹ̀kẹ́ pé àlẹ́ àjí yá inú tí olóore lọ́wà nínú tí olóore òun náà ni pé ẹni tí ń bẹ fún ọba gbé rẹ̀ kó nínú tí olóore òun wọ́n yọ̀ǹda ẹ̀fọn ó lè yọ̀ǹda gbogbo ẹ̀dá bàbá tó kúkú yẹ lọ́nà tó bá lè rọrùn tó lè fi tán ó ní ojú ikùn bẹ̀ ní tàbó tí ẹ̀ gbé wá rọrùn tó lè olóore lọ́wọ́ náà ní gbogbo ohun tó lè ní sùtá téèyàn máa mú kó lọ́nà fáwọn èèyàn nínú olóore òun náà ní pé ọba ń rà ọba ń tà ọmọ jẹ́ nìkan tó yẹ kó rẹ nínú ọmọ jẹ tásìrì musulmi ó tú nínú tí olóre lọ́wọ́ inú tí olóre òun náà ní ọjọ́mọ̀ orúkà ọmọ tọ́jú wọn bọ́bá sí lágbára ma tí olóre òun náà ní gbogbo ẹni ọba jẹ́ ọmọ sí dáadáa sáwọn nínú tí lọ́wọ́ nínú tí ní kíyàn mọ́sálásì tọ́lọ̀ bá fún alágbára rẹ̀ kó lè kọ nínú àwọn ọjọ́ yìí ọmọ púpọ̀ tí òun tọ́ka àwọn ẹ̀ síbi dáadáa síbi tọ́bá jẹ́ dáadáa ọmọ tọ́ka àwọn èsì pé ah, ẹsẹ̀ nǹkan báyìí ẹsẹ̀ nǹkan báyìí wọ́n tọ́ka àwọn èsì bí iṣẹ́ olóore iṣẹ́ olóore nìwọ́n náà ń ṣe ọgbà ládàrú ládàtàwọn náà bá gbà inú tí olóore ní kó máa fún ìmọ̀ta pàápàá jùlọ ìmọ̀ ẹ̀sìn ọlọ́run inú olóore máa ṣe inú tí olóore máa gbọ́ àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí inú tí olóore òun náà gbogbo ẹni ọba jẹ́ aláìní ọjẹ́ nìkan tó máa ràn olóore òun náà ṣe àánú tó kọ mú ìrànlọ́wọ́ wá fún ẹni tó bá fẹ́ ṣe ìyàwó kọ wá wà ní tó pé ọdẹ fún ó fi lè rí ìyàwó ṣe pàápàá jùlọ ẹni ọba jẹ́ aláìní ó sì fẹ́ fọ́mọ rẹ ọwọ́ àárọ̀ ọ̀fun tí ìyàwó náà fi já rọrùn ah! nínú tí olóore lọ́mọ̀wá o nínú tí olóore ni pé kọ máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì àbí ikọ̀ méjì tí wọ́n bára wọn jà kọ ṣàtúnṣe láàrin wọn inú tí olóore lọ́wà nínú tí olóore òun náà ni kọ máa bẹ́ni rẹ́rìn bọ́ bá ṣe ń bẹ́ni rẹ́rìn tó ó lè ráì sí a pé ń tọ̀hún ní ẹni eré torí pé ń ṣiṣẹ́ eré lójú ọjọ́ ní eré tọba wá bá rìn wọ́n ní ó ti ṣe eré látara pé ti ṣe olóore inú tí olóore lọ́wọ́ inú tí olóore tí èèyàn máa ń ṣe láwọn ọjọ́ mẹ́rin wáyé òun náà ni pé èèyàn máa fi nǹkan lẹ̀ nítorí tọlọ́hun èyí tá ń pè ní àlùwá fúlílá pé nǹkan yìí mo fílẹ̀ fọlọ́hun ó ní ilẹ̀ ọwọ́ rí pé kò sí mọ́sálásí ládùúgbò pé ilẹ̀ yìí mo fílẹ̀ tó kọ́ mọ́sálásí ah inú tí olóore lọ́wọ́ inú tí olóore ni pé ọlágbára láti ra mọ́sáàfù bí mẹ́wàá bí ogún ọwá kò lọ lé kéwú tí wọ́n ní bùkátà sí pípẹ́ ẹgbà mọ́sáàfù ogún yìí àwọn ọmọ tí ń ké ẹ̀bà mi kò fún ọkọ̀ máa lò wọ́n kàn lè là mo fi ilẹ̀ fọlọ́run inú tí olóore lọ́wọ́ o èdè kan ló sọ̀rọ̀ kó fi ìdùnnú kó fi sọ́kàn nínú tí olóore òun ní kan pàdé ọmọ òrukàn fọ́fọ́ ọ̀rá lórí torí níbi wa Muhammad sáádà lọ́sọ́lá a máa bẹ́ẹ̀ nínú tí olóore òun náà ní kọrin àwọn ará ilé rẹ̀ kọrin wọn lọ́wọ́ nígbà tí wọ́n bá ń bẹ nínú ilé iṣẹ́ pọ̀ fún wọn tí wọ́n fẹ́ ṣe wọ́n náà fún wọn lọ́wọ́ nínú tí ni o nínú tí olóore òun náà ni pé tí wọ́n lé aula wọ́n fẹ́ ra bàtà ọdún bọ́bá ti lágbára kọ́ ra pápá jùlọ àwọn ọmọ kéékèèké wọn máa ní bùkátà sí gọ́bù àtàgò oníke tọba ṣe bẹ̀ fún wọn inú tí olóore lọ́wọ́ tóró dùn wọn nú yóò sì jọ wọn lójú púpọ̀ inú tí olóore lọ́wọ́ inú tí olóore òun ni pé ìwọ tọba jẹ́ obìnrin tọ́tẹ̀ láti ọkọ rẹ ọgbọ́rọ̀ sọkọ rẹ lẹ́nu inú tí olóore òun náà ni pé tọkọ rẹ bá pè ọ pé eré ìfẹ́ yá lórí bẹ́ẹ̀dì pápọ̀ fún bọba ti dá lóhùn sí yóò sì gbàládá sí lọ́dọ̀ ọlọ́run nínú sí olóore òun náà nípa máa tọ́jú ilé ọkọ rẹ kó tọ́jú ẹ̀kọ́ tọ́jú àwọn ọmọ ẹ̀ wọ́tò jóbìnrin nínú sí olóore òun náà ní kí máa ṣàtúnṣe mọ́sálásí mọ́sálásí tí bá dé tí yẹn rí dọ̀tí ń bẹ́ẹ̀ mú gbalẹ̀ kọ gba nínú sí olóore lọ́wà kó báwọn yẹn kọ́ mi kalẹ̀ tí wọ́n fi kírun àwọn ọ̀run wákàtí ọmọ pàápàá jùlọ tọmọ náà bá wá sàdúrà fún ọ ó tún sórí eré wájú ọlọ́run ní máa fáwọn èèyàn lómi lásìkò pàtó wọn ní bùkátà sí inú sí olóore lọ́wà nínú sí olóore òun náà ní kéèyàn máa sunkún sọ́dọ̀ ọlọ́run kọ́sìyẹta lè dá lẹ́yìn tí ń bẹ̀rù ọlọ́run nínú sí olóore ni o ọ̀dọ́ àwa ìdílé mùsùlùmí bùkátà táwọn mùsùlùmí bá ní bùkátà sí kọ́ bá wọn gbọ́ bùkátà wọn nínú sí olóore ni o inú tí olóore ní kọ́ máa wá foríjì fáwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àbí lóbìnrin inú sí olóore lọ́wà nínú tí olóore òun náà ní kọ dáṣọ sọ́rùn mùsùlùmí tí wọ́n náà rí pé ah, ẹni yóò lásọ aṣọ yọ̀kan náà ní máa ń wọ̀ lójoojúmọ́ bóun náà bá ní méjì yọ wọ babalágbára mẹ́ta yọ wà ọ̀lágbára rẹ̀ ní ọwọ́ àràsọ fún rẹ̀ níbẹ̀ nínú tí olóore lọ́wọ́ nínú tí olóore ní pé gbogbo wọn bá fẹ́ dáwọ́lé fọmọ sí bísmìlá pàápàá jùlọ èyí tó wá látọ̀dọ̀ àníbíà nínú tí olóore ni pé kó dúnímọ́ láti máa rún ní gbogbo ògbà kó máa rún pápọ̀ gbogbo ògbà kó máa brush ní gbogbo ògbà gbogbo tó lè mọ́ ẹnu rẹ yẹn tí ó fi kúrò ní pé yọ́ máa rùn nínú tí olóore lọ́wà torí pa níbi wa Muhammad sallallahu alaihi wasallam pé láwùlá ní aṣọ́kọ́lá ummati làwọn ni ọmọ lẹ́yìn mẹ́la wa ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ sàlùwàlá bákan náà inú tí olóore òun náà ní tọ́ bá ń ta àlùkò àrùn torí pàdébí wa muhammad sallallahu alaihi wasallam pé mọ́rán lámú jẹta gbọ́n nẹ́bí ní koran fàlẹ́ iṣẹ́ ní ńlá ẹni yóò ti bá ń kàlù koran tí ọwá dùn sí èsì ara wa o kéésù ohun kóhùn ohun tó bá tẹ́jú ìdìbò là ń sọ nínú àwọn tí olóore òun lọ mọ́sálásí láti lọ kírun bó o ṣe ń gbẹ́sẹ̀ ọ̀tún wọ́n máa kọ ládàálẹ̀ kan bó o ṣe ń gbẹ́sẹ̀ kejì wọ́n máa bọ́ fi pẹ̀sẹ̀ rẹ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àlè sọ́ọ́tán iṣẹ́ olóore tọ́wá jẹ́ pé à ń fẹ́ lọ́dọ̀ wa púpọ̀ jù òun náà ní ká gbáwẹ̀ níjọ́ mẹ́jọ òní tá ń pè ní yọmọ àrọ̀fà tọ́bọ́sọ̀ òjò jùmọ̀ kí lànà bí wa Muhammad sallallahu alaihi sọ nípa rẹ̀ sọ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أتوقف الله وبعوا ọba tó ṣe wá ní mùsùlùmí torí pé tá bá jẹ́ mùsùlùmí ni gbogbo iṣẹ́ olóore tá ń kọ yìí tá ń sọ yìí ẹni tí ẹ bá ti ṣe mùsùlùmí tí bá ń ṣe gbogbo oore tọ́lọ́run lè so fún kò ju ilé ayé yìí lọ nìkan ilé ayé nìkan ni ó ti ró oore rẹ̀ torí tọ́lọ́run bẹ́ẹ̀ sọba alábòsí kò sí kọ má jẹ́ mùsùlùmí kọ má sí olóore ọgbà ládàá rẹ̀ ṣùgbọ́n ilé ayé náà ló ti rí inú kọ́lọ́n kó má fọmọ tẹ̀ ọ́ láàmú inú kọmọ rẹ̀ ọmọ sáárẹ̀ inú kí wọ́n gangan ó gùn lẹ́mi torí iṣẹ́ dáadáa tó ń ṣe ṣùgbọ́n ìjẹ́ mùsùlùmí inú kọ́lọ́n bọ́ fọ ọmọ rí jáde nínú àwọn ọmọ rẹ̀ tó ṣe pé yóò ṣe lọ́hun tí ó fi dọjọ́ alẹ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tí olóore tí èyí pé tẹ́ntì ẹ̀ bá ti mùsùlùmí bá ń ṣe kí lọ́lọ́run bó fi ṣe ládàá rẹ̀ ilé ayé lọ́lọ́run bó ti jogun ládàá fún ṣùgbọ́n jẹ́ wíwá kìí àmà kò ní ní o tọba ìpé yọ́ bá ní ní à ah, ọlọ́run ọba ọba títí yàtọ̀ láàrin arrahman àti arrahim torí pé ara fíkan náà níjọ lọ́jọ́ ọba wá látara rahimu náà ni ṣùgbọ́n arrahman ó sin lọ́hun ó sin lọ́hun orí ọmọ abẹ fún ọ láyé ọlọ́run bó ti máa ṣe dáadáa fún ọ láyé dáadáa tí wọ́n náà bá ti fọ́ lọ́hun ọlọ́run bó fi jìkì rẹ̀ fún ọ láyé ṣùgbọ́n tó bá ti jọ gbìdàlù kìyàmà ó nínú òpin oore èyí tí ẹ máa ń dé bá jọ gbìdàlù kìyàmà ẹ tí ẹ bá ti ṣe mùsùlùmí ò ní nípìn bẹ́ẹ̀ o àfẹ́ntọ́ bá jẹ́ mùsùlùmí nìkan tàbá wá ń sọ pa dúpẹ́ pa jẹ́ mùsùlùmí à kìí ṣe ọpẹ́ tó kéré o tọ́lọ̀wọ̀n ò sí wá ní kèfèrí àdúpẹ́ àmọ́ lóore tọ́lọ̀n pàpọ̀ máa yà wá ń kèfèrí láíláí àwátá jẹ́ òsìn ọlọ́run ààwẹ̀ ẹ̀yà ọmọ arafa ó ń sọ ọlọ́run bá sọ gẹ́gẹ́ bí àfa àgbókàtà àdàtì gbà wá nínú sọ́yìn muslim ó ń sọ ọlọ́run bá sọ pé sì yàmọ̀ ìyà ọmọ arafa bí ẹ̀ bá gbá òjò arafa àtẹ́sùbọ́lọ́lọ́ ayò kápẹ́rọ̀ sánẹ́tà lẹ́tì bábílà sánẹ́tà lẹ́tì báàdà èmi ànábì wa Muhammad sallallahu alaihi mo ti fi gbìyèlé rẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run bọ́ bá yín pa ẹ̀sì ọdún kan ọdụ ọdún kan tẹ́ pé ṣe lọ sẹ́yìn àti ọdún kan tẹ́ si padà sí níwájú ìyẹn ni pé ó di di ọdún méjì iná ẹ̀ ní ọ̀pá àwọn olùmọ̀ wá pé ṣe àwọn gbáǹkọ́ tọ́ bá sàbòsí àwẹ̀ àràfọ́ ò ní parẹ́ o àwọn tó lè pa àwọn nǹkan yẹn rẹ́ òun náà ni taubata nasuha bíbẹ̀ ẹ̀kọ́ tọ́ bá lọ sí hajj ọ padà wálé àyẹ̀wò mi wọlé ẹ̀jẹ̀ tí kò hún mọ́ bí ìgbà tó bẹ̀rẹ̀ sẹ́ẹ̀ di ọ àwọn olùmọ́ ní pé hajj nìkan ló lè pa àwọn ẹ̀sìn gbàǹgbògbò yẹn rẹ́ àwọn tá a jẹ́ òsìn ọlọ́run bí àwẹ̀ àrọ̀fá bó ti wá jẹ́ pé yọ́ pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ebóhun náà máa ń padà ń di láńlá pàápàá jùlọ àwọn kẹ́ńbẹ́ta àti ẹ̀mọ̀ àwọn ni wọ́n pọ̀jù nínú àwọn ìṣẹ̀ta tẹ́lọ́hun ààwẹ̀ ọjọ́ kẹyọ pa gbogbo ẹ̀rẹ́ torí pọ̀ jẹ́ mùsùlùmí ni olùpẹ́ fọ́lọ́run bá tọ́lọ́run ṣe mùsùlùmí o àwọn bàbá wa kẹta tàbáwọn ìyá wa kẹrin kèfèrí lọ́lọ́run ṣe wọ́n o ẹlòmíín tẹ́ ń bẹ bàbá tí ẹ̀gẹ́ kèfèrí ni ìyá rẹ̀ kèfèrí ni ọlọ́run kẹ mú un jáde ni dúpẹ́ fọ́lọ́run lórí orí tọ́lọ́run ṣe fún gbogbo báwọn ṣe gbìyànjú tó wọn ò lè láǹfààní sí orí tá à ń sọ yìí ẹni ọba jẹ́ mùsùlùmí tó gbààwẹ̀ ilé ká yóò lóore sí ohun tá à ń sọ yìí ẹtí ẹ bá ń ṣe mùsùlùmí ó pàdánù nǹkan tó tóbi ló fi jẹ́ fáwọn àfáà sọ pé kò sí aburú téèyàn máa ń rí ilé ayé tó tóbi tó tó kéèyàn má jẹ mùsùlùmí kò sì sí oore téèyàn máa ń ṣe kò ń gẹ́ ilé ayé tó tó kéèyàn fọlọ́run bó ṣe yìí ní mùsùlùmí adúpẹ́ fọlọ́run tọ́lọ́run bá ṣe wá ní mùsùlùmí kó má gba ìsìlámù náà lọ́wọ́ wa ààwẹ̀ àrọ̀fá tó bọ́ sóòjọ́ jùmọ̀ àwátá jẹ́rùsàn ọlọ́run ààwẹ̀ àràfọ́ ọdún jímọ̀ lọ́bọ̀sí

àwọn olùmọ́ ní pé fàánáyó a ní ìfúrọ́dì yàwó mẹ́túnmá ti bí síyá ọ̀túnṣù bí mọ̀ tọ́sọ̀ dáadéka ìṣẹ́lẹ̀wọ̀ tánẹ́bí ìṣẹ́lẹ̀wọ̀ kéèyàn dáwẹ̀ júmọ́ gbà yẹn òjò júmọ́ nìkan kéèyàn dáwẹ̀ ẹ̀rí yìí lọ dó lórí pé ní tọ́ mọ́ ọmọ gbà wẹ̀ júmọ́ ni o yẹn ni pé tá a bá ń gbàwẹ̀ yàwó mọ́lẹ̀ snail tọ́ bá láwẹ̀wò là ń gbà á là ń gbàwẹ̀ monday tá ń gbàwẹ̀ yàwó mọ́lẹ̀ kọ̀mí tọ́ bá là ń gbà á thursday wọ́n láti sì ń tọ́ka sí pé má gbàwẹ̀ lóòjọ́ friday tí wọ́n bá bí ọ pé kí ló ń gbà tọ́wà ní wọ́n gbàwẹ̀ jùmọ̀ kí ní jẹ́bẹ̀ ọ̀yàjà wọ́n ní pé látara ewé eléyìí tó ṣe pé ààwẹ̀ àrọ̀fá èsì pé yẹn gbà lérò pé ààwẹ̀ jùmọ̀ lèyẹn fẹ́ gbà fáyidà wà àpapọ̀ yawma àrọ̀fà yawma jùmọ̀ àtẹ́ tí òjò àrọ̀fá bá lọ ṣe déédé òjò jùmọ̀ kan náà àwọn jùmọ̀ fọ́lá àrọ̀jà fi yìí kò sí èèwọ̀ ń bẹ̀ o láti jẹ́ pé kéèyàn já àwẹ̀ ọjọ́ yẹn gbà o wọ́n náà yẹ́ di mùsùlùmí yọmọ kọ̀bìlà kódà kìí tún ṣe túláàsì kéèyàn olóhùn gbàwẹ̀ tọ́sídé rẹ̀ bìfọ́ wọ́n ní kìí ṣe túláàsì o yẹn ni pé yẹn lè jẹ́ nìkan tó yẹ pé yọ́ já àwẹ̀ júmọ̀ yẹn gbà lẹ́nìkan ṣoṣo torí pé júmọ̀ kan ní gbà àwẹ̀ yọmọ àrọ̀fà pàápàá jùlọ irú yẹn yọ́ máa ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó yẹ pé pàápàá obì tó parí áìdọ̀ rẹ̀ ní ọjọ́ àlàmísì bàbá tẹ̀ ní pé kó gba àwẹ̀ kọ̀mísì gan ní kò sí gbígbà rẹ̀ fóun ń ṣe àìdọ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ oṣù ń bẹ láàrẹ̀ ọjọ́ àlàmísì lọ́sẹ̀ ẹ̀dá jùmọ̀ yìí náà lọ láǹfààní àti gbà àwọn olùmọ́ ní yọ́ gbà náà torí pé ká gba àwẹ̀ àràfá ọjọ́ yóò torí ọbọ́ sí ìsìlà lè gbà lọ́jọ́ yóò torí ọbọ́ sí ò ká lè bá àmọ́ agbóhun tí àfáwọn ẹgbẹ́ kò dá mọ́ sọ́nú mú gíní wọn àfáàdùn kò tẹ́ mọ́sánú alìmúbìnì wọ́n ní pé kúltù mọ́sọ̀báì rajulun kana yasumu yawma wa yuftiru yawma tàbára tí ń gbà rà níbi Daud alayhi salatu wassalam tánàbí sọ pé a lè máa gbàwẹ̀ bẹ́ẹ̀ tí yóò gbàwẹ̀ níjọ́ kan tí ó sinú níjọ́ kan fọwọ́kan àfitọ́rọ̀hù yawmal khamis ní tí wọ́n ń gbà bọ̀ lóòjọ́ láti òjọ́ Monday ọgbà àwẹ̀ Monday ó sinú lóòjọ́ Tuesday ọgbà àwẹ̀ lóòjọ́ Wednesday

wọ́n ni tí èèyàn náà ni pé àádọ́dẹ̀ àán irú ààwẹ̀ tó gbà yìí dámìyà àtẹ́mìdì sọ́mọ̀ owó kọ́ sọ èyí ṣe fọ́dá ọ́sàdédé gbá àwẹ̀ júmọ́ iná máa fẹ́rẹ̀ ha á ń yà àtẹ́mìdà lè jùmọ̀ á ihun tánà bí kọ́ náà ni pé kéèyàn jẹ́ nìkan tó pé yọ́ mọ̀ ọmọ gbà àwẹ̀ lóòjọ́ jùmọ̀ á a máa wá bí pé àwẹ̀ wo ló ń gbà yọ́ máa ló ń gbà àwẹ̀ jùmọ̀ ni o ṣùgbọ́n ó ti ẹ̀jẹ́ pé a rí inú àwọn olùmọ̀ tí wọ́n ti wá lójú kòkòrò wípé tí àwẹ̀ àrọ̀ká bá bá sòjọ jùmọ̀ tàbí àwẹ̀ aṣúra tá a bá lè gba àwẹ̀ ló àlàmísì rẹ̀ láti lè mú ọ̀rọ̀ ànẹ́bì tẹ́ ká má dájú má gbà ọ̀jà púpọ̀ ìyẹn náà lèmi ó ti máa ṣe wá àti fún ẹnì kọ̀ọ̀kan wa tọ́lọ̀ bá ní ká lè gba àwẹ̀ yọmọ ọwọ́ ajẹ́jọ́ àràfá kọ̀ jẹ́jọ́ àràfá àti gbé ọ̀rọ̀ yẹn kú pátápátá nù tàbá ti gbà ní àlàmísì rẹ̀ àfá ọmọọ̀n bá sọ pé náwùjọ anla isma adé ẹni tó bí wọ́n pé tóun bá fẹ́ gba àwẹ̀ yọmọ arọ́fà àwẹ̀ yọmọ arọ́fà àbà tó jọ júmọ́ tóun lè gbà á ọmọọ̀n bá sọ pé à ìrìn ẹ̀kẹ́ pé kò sẹ́sẹ̀ fún ọtọ̀ bá gbà ó lè anẹ́ka mọ̀ ọ̀sọ́ta torí pé kèsè pọ̀ tàdédé mọ́rú ọmọ gbọ́ fẹ́ gbà àwẹ̀ júmọ́ lásán wàyí nà sọ̀mẹ́ìtàhù lè ájírí annahu yawma arafa faqat ṣùgbọ́n tó jọ gbà náà ní pọ́pọ́sọ̀ òjò àrọ̀fà walakin wọ́n ní ṣùgbọ́n law sumta ma'ahu al-khamis yakunu ahwat ọ̀rọ̀bùn bá sọ pé tọ́bá ikọ̀ bá gba yá mọ́lẹ̀ kọ̀míìsì mọ́ ọ̀dà púpọ̀ ó mọ kó nínú òrújú ó sì mọ kó nínú iyèméjì wà ń kánà tọ́sùtù kalẹ̀ ajílẹ̀ arafa bó tiẹ̀ jẹ́ pé ohun tó fi gba àwẹ̀ yẹn júmọ̀ ni pé àwẹ̀ àràfà ló gbà á bó tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà láàfin náà lè mọ́mẹ́ni ṣùgbọ́n ọba jẹ́ olùgbàgbọ́ òdodo yẹtàhárà mọ̀wáfíkọ́tì nàbíyì sọ́lọ̀ ìmáfíkọ́tà nàbíyì sọ́lọ̀ láàrẹ̀ ọ̀sọ́lá wọ́n tó sáàlà máa ọmọrọ̀ àmọ̀rọ̀ bí i àwọ̀tọ̀ bí pé á ẹni ọba jẹ́ olùgbàgbọ́ òdodo yóò sá máa wá bó pé ibo lọ iṣẹ́ wo lòun ó ṣe tí ó ṣe kò ń gẹ sí ànábì wa Muhammad sọ́lọ̀ láàrẹ̀ ọ̀sọ́lá iṣẹ́ wo lòun ó dáwọ́lé tàbí wọn ó jìnà sí tí ó ṣe dèédé ohun tánàbí ní kéyìn ó jìnà sí tọba wá jẹ́ pọ̀ ọba gbàwẹ̀ ní kọmíṣẹ̀ ẹ̀kọ́ tó gbajúmọ̀ ọ jáde kó nínú náírù yẹnyẹnyẹn ó ti jáde kó ń bẹ́nu gbáàkẹ̀ ṣùgbọ́n ìdá sọ́ọ́mọ̀ homin ajílẹ̀ anẹ́wùyá ọmọ arafa ṣùgbọ́n tọ́ ọba gbà nítorí bójú òjò arafa fọ́nà àrọ̀jà àlè ọ̀sẹ̀sẹ̀ fọ́ ọ fọ́nàrìjù anyakunà làṣẹ yàlẹ́ tọ́ bá fẹ́ mú ohun tó epo owó pé tọ́ jí ń wulẹ̀ pápò yawọ́ sọ màmá àhú ẹlẹ́kọ́mí tọ́ wá gba àlàmísì papọ̀ mọ́ ìyàpó náà afghan òun mọ́ láàfin àwa púpọ̀ ilé láti máa fi ń wà sí fún wa tó ṣe pé tọ́nà bá ṣe é ní rọrùn fún wa jọ méjì òní títí yámọ́lẹ̀ kọ́mí tàbá lè gba ẹwà yámọ́lẹ̀ kọ́mí tààtùmọ̀ ní ọjọ́ kọ́mí ti tẹ́lẹ̀ fáà máa ń gbá ẹ̀ lóòjọ́ gbogbo àlàmísì àlàmísì fẹ́ ń tọ́ba lágbára rẹ̀ ọwọ́ ní wọ́n fẹ́ gba yọ́mọ̀lẹ̀ kọ̀mís ó tún wá ní àdìsọ́kàn pé ó túbọ̀ sí ọ̀kan náà àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá èyí tí tó bẹ̀rẹ̀ oṣù ọ̀dẹ̀lẹ̀ hijja ọgbà ah! dáadáa méjì fún tòjọ́ àlàmísì yẹn nìkan ọwọ́ tún jẹ́ òjò àrọ̀fà ọbọ̀ sí jùmọ́à ọwọ́ tún bá fún tọ́lọ́n bá ní lè ṣe kò ń ẹ̀sẹ̀ odidi ọdún méjì iná ìwọ̀n bọ̀ parẹ́ àwọn tẹ̀lọ́n tọ́lọ́n bọ̀ balẹ̀ tọ́lá bọ́dún ṣe dojúkọ wá ní ọjọ́ mẹ́sìn òní lọ́dún àbẹ̀lọ́n fọ́lọ̀bà wà lè kíọ́lá ọmọdé àṣẹ inú sàárẹ́ o ọmọdé àṣẹ inú sàárẹ́ o ó já sí dùnú sí o ó já sí dùnú sí o ọlọ́bà kọ́ má fi ìbànújẹ́ sínú ọkàn wa o gbogbo àwọn tí ń banújẹ́ lọ́wọ́ kọ́lọ́n kọ́ bá gbé ìbànújẹ́ náà kó o gbogbo àwọn tí ń sunkún lọ́wọ́ kọ́lọ́n kọ́ bá mẹ́kún náà gbogbo sẹ́tà ń ṣe fọ́lọ́n kó bá fàlùbákà sí gbogbo bá tí wà rẹ̀ kàn pé fọ́lọ́n bọ́ balẹ̀ kí akójogún àìsìkí fún àtàbí sí ọdún náà ọlọ́run à ń bẹ̀ ọ́ dákòjogún àìsìkí náà fún wa o àìsìkí tó péye àìsìkí ìdùnnú ni ó fi jìkí ẹnì kọ̀ọ̀kan wa má jẹ́ àdààmú ká tó rí jẹ o má jẹ́ àdààmú ká tó rí mọ́ o má jẹ́ àdààmú ká tó rí náà o má jẹ́ àdààmú ká tó rí lò ó gbogbo àwọn tára ń lè bá jogún àlàáfíà fún wọn ilé ìwòsàn ni wọ́n wà gbogbo àwọn òkú àwọn mùsùlùmí bá ṣàforíjì fún wọn tí wọ́n bá ń bẹnu tẹ́lọ́wọ́ bá ṣàlékún kẹ́ wọn ni wọ́n bá ń jìyà lọ́wọ́ dàkùnbà mú yàkó lórí wọn ọ̀bànà àtìnà fìdúnà hasana wọ́fìlà ṣẹ́rọ̀tì hasana wọ́fìlà àdáàbànà akímù sọ́lá